mẹ́wàá ń ṣẹlẹ̀ o mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ tún wá wò jàǹbá tó tún ṣẹlẹ̀ o ìlú Èkó ìyẹn ní Allen Ìkẹjà lélẹ́yìí ti ṣẹlẹ̀ o kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin ẹ wo àwọn èèyàn méjèèjì wọ̀nyí tọkọtaya tọkọtaya àwọn agbénipa àwọn agbanipa ló lọ́ọ́ pa wọn mọ́nú ilé o ṣé ẹ wá wọn bàbá tẹ̀ ń wò yìí kódà wọ́n ní permanent secretary ní bàbá ọ̀hún o wọ́n ní inú ilé làwọn agbanipa yìí ni wọ́n wọ̀ lọ o wọ́n ní wọ́n pa bàbá wọ́n tún pàyà kódà ọmọ ọ̀dọ̀ wọn náà wọ́n ṣe bọ́sẹ̀ ṣe é sojú bó o ló ṣe jẹ́ tí wọ́n ṣe pa tọkọtaya àwọn ìyá àti bàbá méjèèjì nílùú alẹ̀ nílùú Ìkẹjà ẹ wò kọ́lọ́hún mọ́ kó wa ni àní mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ wọ́n yànnà náà fún wa wọ́n yànnàná ẹ̀ fún wa lẹ́yọ kọ̀ọ̀kan kí lorúkọ bàbá yìí àdúgbò bó ni ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ní máa yànnàná fún wa o bó ṣe ń lọ ni. ẹ wò ó ìròyìn kan èyí tó ń tẹ̀ wá lọ́wọ́ òun láti gbọ́ wípé àwọn agbanipa kan ni wọ́n ya lọ sílùú Ìkẹjà o ìyẹn ní alẹ́ ní gangan nìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn agbanipa tẹ́nìkankan ò mọ̀ rí yìí mọ̀nàmọ̀ ya wọlé bàbá permanent secretary yìí àtìyàwó wọ́n ní wọ́n ya wọnú ilé wọn nílùú Allen nílùú Ìkẹjà ibẹ̀ níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o wọ́n ní wọ́n ya wọnú ilé wọ́n pa bàbá òun bàbá wọ́n pa ìyá yìí náà bákan náà ọmọ ọ̀dọ̀ tí ń tọ́jú àwọn àgbàlagbà méjèèjì yìí wọ́n ní wọ́n tún na òun náà kódà ó wọ kó mà kò kàn tiẹ̀ mọ́ ti ń ṣẹlẹ̀ láyé mọ́ bó o níṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ̀ka lọ o ìròyìn èyí tó tẹ̀ wá lọ́wọ́ òun láti gbọ́ wípé àwọn agbanipa kan tẹ́nikẹ́ni ò mọ̀ náà gbọ́ wípé wọ́n ya wọ agbègbè kan nílùú Ìkẹjà o ìlú Ìkẹjà ní Allen gangan ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o kì í wá lórúkọ alàgbà tí wọ́n pa yìí alàgbà yìí tí wọ́n pa ni wọ́n pe orúkọ wọn ní Adéfẹ́mi ẹgbẹ́ olúwa àtìyàwó wọn tórúkọ rẹ̀ ń jẹ́ Olúwafúnmiláyọ̀ ó mọ̀ lámọ̀ ti gbọ́ wípé àwọn agbanipá wọ́n wọ́n ya wọnú ilé wọn wọ́n pa àwọn méjèèjì kí ló ṣẹlẹ̀ gangan àwọn méjèèjì yìí bàbá tí a pè ní adéfẹ́mi iná ló jẹ́ permanent secretary nígbà kan rí ní ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n tó jẹ́ wípé ìlú Ìkẹjà ní allen ni bàbá yìí àtìyàwó wọn ni wọ́n ń gbé wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé tó kọjá ó ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ o kódà wọ́n ní àwọn agbanipa yìí tẹ́nikẹ́ni ò mọ̀ wọ́n ní ṣàdédé ni wọ́n ya wọlé bàbá yìí o ní alẹ́ nílùú Ìkẹjà wọ́n nígbà tí wọ́n sì ya wọbẹ̀ tán wọ́n ná sọsẹ́ wọ́n ló mọ̀ lágbára wọ́n nígbà tí ètò ìdìbò ń lọ lọ́wọ́ ìyẹn ètò ìdìbò gómìnà tó kọjá àti àtàwọn house of assembly ti ìpínlẹ̀ wọ́n ní nìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ o wọ́n náwọn agbanipa yìí wọ́n wọlé wọ́n ní ọmọ ọ̀dọ́ wọn wọ́n ní wọ́n lù bí ẹni lù bàrà kódà wọ́n lù débi wípé kò lè sọ̀rọ̀ mọ́ kò sì gbọ́rọ̀ mọ́ hmm wọ́n wá ní tọkọtaya yìí ìyẹn bàbá adéfẹ́mi àti màmá olúwafúnmiláyọ̀ wọ́n ní ni wọ́n bá ná àgbàrá ẹ̀jẹ̀ o wọ́n ní wọ́n nà wọ́n wọ́n ní tẹ́ bá rí gbogbo ara wọn wọ́n ní ẹ rí wípé ìpakúpa ìpa àkà òun ni wọ́n pa àwọn èèyàn méjèèjì ẹni tó jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yìí kó jẹ́ ó di mímọ̀ fáwọn ọlọ́pàá ó lóun kàn ṣàdédé ló ń bá rí i pé nǹkan kan mọ̀ ń ṣẹlẹ̀ nínú ilé yìí ó nígbà táwọn ò fi débẹ̀ làwọn rí i wípé bàbá àti ìyá wípé wọ́n ti ṣe kí ni ẹ̀mí ò sí lára wọn mọ́ o wípé wọ́n ti pa wọn o kódà wọ́n lọ́mọ ọ̀dọ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn wípé ìyẹn náà wọ́n ní wọ́n nà nà bí ẹni náà bàrẹ̀ tó kàn jẹ́ pé kàn mí lásán ni kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ kò sì lè sọ̀rọ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí mà ṣẹlẹ̀ o nílùú allen àyè street kan tí wọ́n ń pè ní bámisílẹ̀ street allen níkẹjà ó ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ bàbá adéfẹ́mi yìí ẹgbẹ́ olúwa ni wọ́n pè ní ọmọ ọdún méjìléní àádọ́rin ìyẹn seventy two years wọ́n ní n tó ṣẹlẹ̀ gangan tí ṣẹlẹ̀ yìí fi wá ṣẹlẹ̀ pé kò yí àwọn o wípé àwọn kan sáà dédé rí wípé àwọn méjèèjì àwọn bá wọn níbi tí wọ́n ti ṣe kíni tí ò ti sẹ̀mí lára wọn kódà tó jẹ́ wípé ọmọ wọn náà ìyẹn ọmọ ọ̀dọ́ wọn ìyẹn náà ò lè gbápá ò lè gbẹ́sẹ̀ kódà wọ́n ní kíákíá náà ti sáré pe àwọn ọlọ́pàá wọ́n ní gbàrà táwọn ọlọ́pàá tí wọ́n débẹ̀ ni wọ́n tètè pakítí mọ́ra ni wọ́n gbé àwọn tọkọtaya méjèèjì àwọn bàbá yìí ni wọ́n gbé wọn o wọ́n ní bí wọ́n ṣe gbé wọn o ó di ilé ìwòsàn lásùtù nípínlẹ̀ èkó wọ́n ní ṣùgbọ́n nígbà tí wọ́n fi débẹ̀ wọ́n ní wọ́n kọ̀ǹfàmù ẹ̀ wípé bàbá àtìyá yìí wípé wọ́n ti kú o kódà àwọn èèyàn wá wo pé kí ló ṣẹlẹ̀ gangan èèyàn kan ó mọ̀ ló tún sọ̀rọ̀ yìí kódà ẹni ọ̀nà ó fi mẹ́sẹ̀gì síta lórí social media alàgbà oúnjẹ adégbèrò adébánjọ níbi tó ti sọ̀rọ̀ wípé àwọn èèyàn kan wọ́n mọ̀ wọ́n mọ̀ sọ́sẹ́ nílùú kẹjà ní alẹ́ tí wọ́n lọ pa bàbá ń bàbá àtìyàwó ẹ̀ mọ́lé tí wọ́n sì tún ṣe ọmọ ọ̀dọ̀ wọn bí ẹsẹ̀ ṣe é sojú tí wọ́n nà tí ò lè gbápá tí ò lè gbẹ́sẹ̀ bàbá adéfẹ́mi ẹgbẹ́ olúwa tó jẹ́ former permanent secretary nípínlẹ̀ Ògùn ni wọ́n sọ wípé alẹ̀ nílùú Ìkẹjà ló ń gbé ní tó wáá ṣẹlẹ̀ gangan tó fi wá di pé àárín àwọn èèyàn kí wọ́n wá pààyàn mọ́lé wọ́n ní kò tí ì ṣe kíni àwọn ò tí ì mọ̀ o ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọ́n kọ̀ǹfàmù ẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Èkó alàgbà Benjamin Deyin òun náà kọ̀ǹfàmù ọ̀rọ̀ wọn o kódà ó ní ọmọ ọ̀dọ̀ wọn wà lọ́sípítà báyìí wípé tó ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ àwọn wá nígbà táwọn débẹ̀ táwọn wá gbé àwọn bàbá àtìyá tí wọ́n pa nípakúpa yìí wọ́n ní wọ́n rí àwọn nǹkan kan nílẹ̀ o wọ́n ní kinní kan bíi póńdó tí wọ́n fi nà wọ́n nàkúnà wọ́n ní wọ́n bá ń bẹ̀ bákan náà wọ́n ní wọ́n rí nose mask ẹyọ kan wọ́n bá ń bẹ̀ wọ́n ní torchlight kan náà wọ́n ní wọ́n rí òun náà nílẹ̀ bákan náà wọ́n ní wọ́n tún wá rí id card kan níbi tíṣẹ̀lẹ̀ yìí tíṣẹ̀lẹ̀ kọ́lọ̀ ń kó mọ̀mọ́ gbé wa kó kó mọ̀mọ́ kó wa yọ ni ẹ̀yin ẹ wá wò ó allen of all people allen níbi tó gbajúgbajà ń lu èkó lọ́sàn-án <laughs> kọ́lọ́hún mọ̀mọ́ kó wa yọ ibẹ̀ mọ̀ níṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tí wọ́n ti dá babú baba àti ìyàwó ẹ̀ tí wọ́n ti dá wọn lóró ọmọ ọ̀dọ́ wọn gan wọ́n ní ẹ̀ṣẹ̀ kan ayé ẹ̀ṣẹ̀ kan ọ̀run òun ló wà torí wọ́n nígbà táwọn ọlọ́pàá dé wọ́n ní kò lè <laughs> kódà kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ kò gbọ́rọ̀ kò gbọ́ nǹkan kan wípé wọ́n nà títí tẹ ìwọ kó mà ní o ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá sọ pé iṣẹ́ ìwádìí tó lágbára ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ o ń pé tí wọ́n fà á gangan tí wọ́n fi ṣekú pa bàbá former permanent secretary láti ìpínlẹ̀ Ògùn yìí àtìyàwó wọn Olúfúnmiláyọ̀ ẹ wo kọ́lọ́n kúkú máa ń kó wa yọ ni mẹ́wàá ń ṣẹlẹ̀ o ẹni tó bá kàn ló mọ̀ lágbára ọlọ́run ìbànújẹ́ ò ní kàn wá kò ní kángun sọ̀ọ́dẹ̀ wa gbogbo ẹ̀yin tẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì wa fúngbà àkọ́kọ́ ẹ mọ́ gbàgbé láti subscribe sórí ìkànnì wa kẹ́ ẹ lè lórí ọ̀fẹ́ láti máa gbọ́ àwọn latest update àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àwọn ìlú wa bẹ́ẹ̀ bá ti subscribe tó kéré kan ń bẹ ń wájú ẹ̀ agogo ẹ tẹ̀ sí o ìyẹn gangan ni ó mọ ta yín lólobó bá a bá ń ṣe live show lọ́wọ́ yóò sọ fún yín bá a bá sì fi fídíò tuntun sórí ìkànnì wa yóò sọ fún yín èmi kàn ní ká fi tó yín létí ni o gẹ́gẹ́ bí ìlérí wa nílé iṣẹ́ àràbà ń bí i pé gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ àníjójú wa ó fọ́ bẹ́ẹ̀ là ní jẹ́ kétí wa ó di ẹ ṣe ń tẹ̀ ń wò wá bó ṣe ń lọ. tẹlifíṣàn ni. tẹlifíṣàn ni ó. online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni online tv táwọn ayé ń wo. ẹ̀tún gbẹ̀kẹ̀ngbọ́. àràbà tẹlifíṣàn ni wọ́n gbọ́ káàkiri. online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni ó